ونجد الصلاة الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أنا فصل الله وبعد الله سبحانه وتعالى اقرا صلاة الله على محمد صلى الله عليه وسلم ìkẹ́ ọlọ́run ọ̀nà ọlọ́run tó mọ bá wọn sọ hábọ̀ ń fi ọlọ́run àwọn ará ló ń fi ọlọ́run ọba tó mọ bá wọn níkàlùkù wa lọ́kùnrin wa àti lóbìnrin ọlọ́nà àhàwọ̀lá wà láàkó wáta ilá bímbà mo kí àwọn bàbá wa tí wọ́n bẹ ní ìkàlẹ̀ ọlọ́run ọba tí ó ti ní ṣe àtùpà ẹ̀sìn ìsìláàmù ọlọ́run ní kí a máa rí ìmọ́lẹ̀ látara tí a bá lọ́wọ́ ní káńtó ẹlẹ́sìn ọlọ́run abẹ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala àpadà sí ọlọ́run àbúrò ẹ̀sìn ìjẹ́ tó tọ́ sí i àwọn abẹ́lọ́wọ́n fún kálukú ní ẹ̀mí gúngún àlékún àlàáfíà àlékún àrísìkí àlékún ìfọ̀kànbalẹ̀ ọlọ́run tàbí ogún ẹ̀sìn yìí bẹ́ẹ̀ látọ̀dọ̀ fún gbogbo ọmọ ìyá nínú ìsìlámù ó bẹ́ẹ̀ lórí àwọn àwọn àfá wa tí wọ́n ń darí wa ní àdúgbò yìí àtọ̀rọ̀ tó ní kálukú ní akú ìgbìyànjú akú ọ̀rọ̀ ẹ̀sìn gbogbo ìgbìyànjú wa abẹ́ ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ọlọ́kùnbà ní ìṣòro ìfún wa padà sí bú àbẹ̀lọ́run kọ́lọ̀mọ́jọ́ tó tọ́ fún wa àti ń ṣe ìsìláàmù lánàá lẹ́nìí àti ń tí islam ò sí ní ìwà mẹ́tí súnà lẹ́bi ó fi di sáàmù tó nira kọ́lọ́kọ́ fi ṣàdánwò fún wa ọlọ́ba allah subhanahu wa ta'ala ọlọ́ni wà láyàtẹ̀ mọ̀ tó na illa wa antum muslimun ọlọ́ni ẹnìkankan nínú ọmọ nìyẹn gbọ́dọ̀ fi ilé ayé lẹ̀ àkókò jẹ́ mùsùlùmí abábẹ́lọ́run ìgbàkúgbà tí àsìkò tí ó gbà tó abẹ́lọ́run aṣọ ìsìláàmù náà tọ́lọ́run ọba tó dáàbò wá kọ́nà kó mọ́ gbogbo lára wa láíláí ọlọ́lá ilaha illallah èyí tí wọ́n ní kí a tún fi ran ara wa létí ká fi ṣe ra wa láǹfààní nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu àpọ́nlé a máa ṣe láǹfààní iyì ọmọ ilé ọrọ̀ ayé a máa ṣe láǹfààní ṣùgbọ́n nǹkan kan bẹ tí máa ń ṣe mùsùlùmí láǹfààní tí kìí ṣe ẹlòmíì láǹfààní ó sì jásí pé kò sí tó lè ṣe wá láǹfààní tó tó kan náà òun náà ni ọ̀rọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run wa Muhammad sallallahu alayhi wa sallam fadakir ọlọ́run ni máa ṣe wáàsí máa ṣe ìkìlọ̀ fa inna dhikra tanfa'ul mu'minin ọlọ́run ní ẹ̀rí wá sí àti ìfilọ̀ àwọn onígbàgbọ́ òdodo àwọn mùsùlùmí yóò ṣe wọ́n láǹfààní ìbúdá sí pé lẹ́yìn tó lè pa ọmọ nìyẹn papọ̀ láǹfààní ọlọ́run bá fúnni lówó yóò ti yàn láǹfààní ìtìrí náà máa ráǹfààní bẹ̀ bó fúnni lọ́mọ bó fúnni nílé bó fúnni lálàáfíà àti mùsùlùmí àti kékeré tí mo tún máa ráǹfààní nínú rẹ̀ tẹ́lẹ̀ mi ì bá rí nínú rẹ̀ òun náà mi ọ̀rọ̀ ọlọ́run àwọn abẹ́lẹ́ ọba àdá subhanahu wa ta'ala iṣẹ́ àṣìṣẹ́ra wa láǹfààní àti àwọn tá a fẹ́ sọ àtàwọn tá a fẹ́ gbọ́ abẹ́lẹ́ ọ̀run kọ́lọ́run jẹ́ kó ṣe wá láǹfààní délẹ̀ kó ṣe wá láǹfààní láyé àti ní alùpùpù àkọ́lé tí wọ́n ní ká fi ara wa létí òun náà ni tí wọ́n pè wa ní sílà tún àrọ́ṣì ní ومنافعها eléyìí òun náà ni tí a ń pè ní ìso okùn ẹbí pọ̀ ìso okùn ẹbí ìso pọ̀ àti àǹfààní tó ń bẹ ń bí káso ẹbí pọ̀ ìso okùn ẹbí ìso pọ̀ àti àǹfààní tó ń bẹ ń bẹ eléyìí ni wọ́n ní kí a fi ṣe ra ẹ̀rí àkọlé Ah, àkọlé kan tó tóbi ni torí pé ìpìlẹ̀ kan nínú òfin ọlọ́run ọba tọ́lọ̀ sínú gbogbo àwọn ànábì rẹ̀ ni gbogbo àwọn ànábì ọlọ́run pátá lára tó pa wọ́n pọ̀ gẹ́gẹ́ bí ànábì ọlọ́run òun náà fún àwọn alásùnmọ́ wa. gbogbo àwọn anabi ọlọ́run ọba lọ́lọ́run ọba ló fi rán torí pé ń bẹ nínú òfin ọlọ́run ó fi rán àwọn apá kan náà àwọn ànábì tí ó fi rán àwọn apá kan ń bẹ nínú òfin ọlọ́run ó ṣe fún àwọn apá kan bẹ́ẹ̀ ni kìí ṣe wọ̀ fún àwọn apá mi wa muhammad sallallahu alayhi wa sallam ní sahih muslim ó ní ó ní ọba fún tí ó ti jogún fún gbogbo àwọn ànábì síwájú rẹ̀ o. ní na tó bẹ̀rẹ̀ ma si ó ó ti kẹ́ òun ìbẹ̀rù kí ọ̀tá òun máa bẹ̀rù òun ní dèédé tí ó tó ìrìn àjò oṣù kan ìní pé ọ̀tá ànábì sallallahu ibi tá a lè fi ẹsẹ̀ rìn lọ àbá lè fi ràkúnmí rìn lọ tó tó dédé oṣù kan ló ń tàn wọ́n ti mọ bẹ̀rù anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì nìkan láwọn bá masjidan wa tahura olọ́lọ́wọ́ bá tún ṣe ilẹ̀ orílẹ̀ ó ṣe fún òun ànábì sallallahu alayhi wa sallam kó máa jẹ́ masjidan láti máa kínú ìrún ọ̀ràn yẹn ní ìrún náfìlà ní táàmù forí balẹ̀ fọlọ̀ torí pé ọlọ́run bó jogún ẹ̀ pàmẹ́bì kan síwájú òun kan kírun mi tó wá wù wọ́n àyàfi ibi tí wọ́n kọ́ kalẹ̀ táàmù ń pè ní masjidu ẹ̀ àbí sọ́míà ibi tí wọ́n ti lè kírun nù àwọn kan lè kírun àwọn mùsùlùmí ẹ̀dá kò sáà lè kírun bí báyìí àwọn àti ìrùn bẹ́ẹ̀ wọ́n àwọn mùsùlùmí atúnkiri nínú omi báwọn títí ẹ̀ wọ́n bá gbà wọ́n nínú omi kọ́ mọ́ bẹ nínú omi fún odidi ọjọ́ kan àbọ̀sẹ̀ kan àbóṣù kan àwọn kan bẹ ìsàlẹ̀ inú omi náà ti ń ṣiṣẹ́ wọ́n lóṣù mẹ́fà kan tó jáde sórí ilẹ̀ wọ́n mọ̀ kírun náà ni eléyìí ọlọ́run fi yọ̀ǹda fánàbí wa muhammad sallallahu alaihi wa sallam àwọn àmọ́bì tó lọ jama wọn ó dé mọ́síláṣí ebíkíbi kó wulẹ̀ fún wọn wà wọn wá mọ́síláṣí bákan náà lọ́nà bá tún ṣe ilẹ̀ fún òun wá tán húrọ tóun bá rí omi láti lè fi ṣe mára ìmára àlùwàlá ni àbí ìmára jánábà ìmára ìwẹ̀ ìpẹ́ mẹ́mẹ́ fún wa tá a fi tẹ̀yẹ́ mu ọlọ́run wa ìkóńtù jóni bá ń fatọ̀ haru ọlọ́run ní tẹ́ bá dẹ́gbìn jánábà fatọ̀ haru ọlọ́run ní ẹ̀ mọ́ra ìta fi máa mọ́ra ìpínlẹ̀ òun náà ní omi tọ́ ṣe gbìyànjú àrómi ìpẹ́ ń fún wa.

láti lè máa pàṣẹ fáwọn àlùjọ̀nù kó máa rán wọn ṣẹ́ ọlọ́run bó jọ̀ǹda fún anábì wa Sulaiman alayhi salatu wa salam ọlọ́run yọ̀ǹda fún tó bá jókòó báyìí ó lè pa ẹgbẹ̀lẹ́gbẹ̀gbẹ̀rún àwọn àlùjọ̀nù kó rán wọn ṣẹ́ kó máa darí wọn bó ṣe wù kó tún máa nà wọ́n tó máa fẹ́ gbọ́rọ̀ ọlọ́run bá fún lágbára bẹ́ẹ̀ àmọ́ Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run bá òfin ló ń kẹ́ tó láti máa mọ̀ yí pé òfin ọlọ́run tọ́lọ́ ti rán àwọn ànábì rẹ̀ àwọn apá kan ó nìkan àwọn apá kan ò lè nìkan ṣùgbọ́n ó ní àwọn òfin tó dá pé òfin yìí ó pa gbogbo wọn papọ̀ ó pa wọn papọ̀ shared message òun ni kò sáni abẹ́ ọlọ́run kan tí ó píríṣì rẹ̀ ìtọ́lọ́run bò fi náà òun náà ni tí a ń pè ní sílatu arrahimi ìsokùn ẹbí pọ̀ alìsánù ilẹ̀ àkọ́rìb káti dáadáa sí àwọn àwọn alásùnmọ̀ wa tó jẹ́ pé àkọlé yìí àkọlé tó pàtàkì púpọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ni kó dẹ̀ dẹ́sí pé ìdájì jẹ́mọ́ ìdájì nínú ẹ̀kọ́ yìí ti fi àdámọ́ wa ó ti fi fi àdámọ́ wa àbá tó jẹ́ mùsùlùmí tó mọ sáńsì mọ̀lẹ́bí bẹ́ẹ̀ ni kí ìsìlámù tó délẹ̀ yorùbá mọ̀lẹ́bí ń bẹ mọ̀lẹ́bí ń bẹ kódà ó ń bẹ láàrin àwọn ẹranko tó ń bẹ láàrin àwọn ẹranko kẹtó lè máa rí àwọn àgùntàn tó ń lọ wọ́ọ̀wọ́ àgùntàn tó ń lọ wọ́ọ̀wọ́ àwa rí àwọn ajá papọ̀ pẹ̀lú wọn ó sọ wọ́n ẹ ẹ sì ní ajá bíi márùn mẹ́wàá kó máa lọ papọ̀ káwá rí àwọn àgùntàn bíi mẹ́rin márùn kó máa lọ papọ̀ ó sọ wọ́n lẹ́tì mọ̀ pé àdámọ́ ni tá à ń pè ní okùn ẹbí okùn ìbí mọ̀lẹ́bí àdámọ́ ni ṣùgbọ́n àwọn ènìyàn jẹ̀mọ́ ọlọ́run wá fún wa ní ẹ̀kọ́ ìsìláàmù ká lè bá lè kó pé tó pé tá a bá lo tọ́lọ́run fún wa nínú ẹ̀sìn jẹ̀mọ́ a lè rí mọ̀lẹ́bí tó dáadáa bẹ́ẹ̀ ni àbùsí àìṣètò àìṣedéédé ìfarami ara ẹni ìgbógun ti ara ẹni yóò mọ̀ wáyé láàrin àwọn ọmọnìyàn yálà Yorùbá náà pera wọn ni Haúsá náà pera wọn ni Ìgbò ni wọ́n pera wọn ni èyí ó wù nínú ìran nínú ẹ̀yà tí wọ́n wulẹ̀ fún wọn jẹ́ nínú èdè kan mọ́ sọ ẹ̀yà mẹ́ mọ ọbẹ̀ láàrin wọn ọsọ ó mọ ọbẹ̀ láàrin wọn. eléyìí ló fi dá sí pé sílátù arọ́hìn ìsokùn ẹbí pọ̀ ìsìláàmù pàtàkì ẹ̀ púpọ̀ wàláyé pàtàkì ẹ̀ dáadáa ó pàtàkì ẹ̀ ó dẹ̀ dá sí pé nínú ìsìláàmù ojú méjì ìsìláàmù fún wọn ẹbí àwọn ẹbí kan òun náà ni ẹbí tó jẹ́ ẹbí ìtẹ̀jẹ̀ ẹbí ìtẹ̀jẹ̀ àbí ẹbí látara fífẹ́ látara dam bàbá ọmọ tó bí ọmọ ọmọ ọmọ ọmọ ìyá náà nìyí látara fífẹ́ ìyá di mọ̀lẹ́bí bàbá àwọn ẹ̀gbọ́n ìyá àwọn àbúrò ìyá nídìílé ìyá ẹ̀rí ìran èèyàn lọ jantirẹrẹ bẹ́ẹ̀ náà ní ilé bàbá náà ọlọ́ba Allah subhanahu wa ta'ala ọlọ́ni ya ayyuha an-nas ọlọ́ni ẹ̀yọ́ ọmọ nìyẹn inna khalaqnakum min zakari wa unsa ọlọ́ni wọn náà bá lòun dá ọmọ nìyẹn min zakari látara ọkùnrin kan wa unsa àtàrà obìnrin kan òun náà ni ànábì wa Adam ṣáàbù àkójọpọ̀ èèyàn náà tó ní ṣáàbù àkójọpọ̀ èèyàn àwọn aráàlú nàìjíríà ni wá wàkọ̀bá ilẹ̀ bá ti wá jára àlú nàìjíríà sí gbogbo àpapọ̀ àtàwútà àti yorùbá àti ibérébé àti bèrèbé tá àpapọ̀ nìyí àtúnwà ní wa ó tún níbi tá a ti tẹ̀ wá láti máa rí ẹ̀yà yorùbá a máa rí ẹ̀yà haúsá nínú yorùbá náà nìyí

lọ́dọ̀ òun ọlọ́run nínú yín òun làwọn tí wọ́n gbélé ayé sin ọlọ́run tí wọ́n jìnnà sí ìwọ ọlọ́run tọ́tẹ̀ láti ọlọ́run. tó ìran kan nìyí nínú ìran tá a máa ń pè ní al yẹni bódà ti rí ìsìn nìyí kò sọ́mọ nìyẹn tán tí ò ní mọ̀lẹ́bí sí kódà máa ẹ tó jọ máa le gan ó ní mọ̀lẹ́bí tọ́rọ máa le ní tó lékè náà àfa ò ní bàbá àmúníyà ìyá rẹ̀ náà ìyá rẹ̀ nìkan náà then àwọn àbúrò ìyá àwọn ẹ̀gbọ́n ìyá àwọn mọ̀lẹ́bí tiẹ̀ náà nìyẹn yẹn láti máa ń sọ fún wọn yìí pé ákédùn nìkan a máa mọ̀ fi ṣeré bí àbá arábìnrin tó wù láti fẹ́ kò náyàn kólóbó kò náyàn gbàǹjà mo fẹ́ fẹ́ ọ mo gbọ́ o kí ló kù wọlé tọ̀ bàbá rẹ̀ bàbá lágbájá mo fẹ́ fọmọ yín ni à ní ìyàndá o tọ̀ kó bàtà rẹ kó lọ́bù mi ọjọ́ wọnú tó bá sì ní tọ̀ tí wọ́n ló fẹ́ mi wọ́n tọ́ làwọn eléyà àwọn ọ̀rẹ́ mi ni wọ́n wá jẹ́ ẹlẹ́rìí mi ó dáa mo ti ọmọ ìfún ọ mo ti di ìyàwó rẹ jẹ̀mọ́ tó bá ti lè yìí gbogbo ẹni tí ó jẹ́ ẹ̀tọ́ gbogbo tó sì jẹ́ ẹ̀tọ́ ọkọ yóò mọ̀ ṣe fún ọmọ ló wáyé ni lọ́kùnrin lóbìnrin ni ó kì í mọ́lẹ̀ wọ́n wá fún un lóyún òun náà sì gbà á wọ́n fún un lóyún ó gbà lọ́wọ́ wọn jẹ̀mọ́ ọmọ náà nìyẹn ọmọ àlè ni anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní man ahara bi hurratin aw bi amatin fawaladat falwaladu la yarisu wala yoro ó lẹ́nikẹ́ni tó bá ti ọmọ obìnrin mọ́lẹ̀ òun náà wá bímọ ọmọ ní kò ní jogún arákùnrin arákùnrin náà ní jogún ẹ̀ tó títà lọ́dọ̀ náà ni wípé tòun tí gbọ́dọ̀ máa lè náà jẹ̀mọ́ ó n'iya níyà ṣùgbọ́n nìkan ló lóyún ẹ̀fọ́ dídí ju mẹ́sàn-án àbí mélòó kan ó níyà ìyá náà nìyí òun náà ní bàbá bàbá náà nìyí òun náà ìyá rẹ̀ tó bí nì òun náà tún níyà gbogbo a lè rí ọmọ nìyẹn kan kó wà kó ní mọ̀lẹ́bí kò tó

àdìsí mòdù torí pé ní ìpìlẹ̀ ìròyìn ọlọ́ọ̀bá ni pé lam yalid lam yalid jáde lára ọlọ́run kó jọmọ ọlọ́run lọ́mọ walam yulad ọlọ́run ò jáde bọ́lọ́run bó ṣe bímọ bẹ́ẹ̀ lè sọ fóun bí ẹlòmí lè mọ́ sí níyàwó kó máa níyà bọ̀mí tí níyàwó náà dẹ́kun kó máa bímọ ṣé mo ní a ṣe báwọn tó ló bí ọ àwọn tó bí ọ náà ní mọ̀lẹ́bí rẹ ni bàbá rẹ ìyá rẹ nídìílé bàbá rẹ lọ nídìílé ìyá rẹ lọ àti ẹ̀yin tí wọ́n jọ bí papọ̀ mọ̀lẹ́bí yín náà nì tolé yìí wọ́n máa pè ní al-arham sí lẹ́tú al-arham ó dẹ̀ dẹ́ pé àrínú àwọn àfáà míì táwọn sọ yìí pé al-arham òun ni àwọn tó dá sí pé wọ́n yé wọ̀ fún wa láti fẹ́ nínú mọ̀lẹ́bí wa ọ̀rọ̀ ni kò tàkó ọ̀rọ̀ ni kò lékè táwa sọ pé àwọn tí ó yé wọ̀ fún wa láti fẹ́ nínú mọ̀lẹ́bí bí àbúrò wa àbẹ́gbọ́n wa ẹ̀rí àbí ọmọ ẹ̀gbọ́n wa àbí ọmọ àbúrò wa wọ́n láwọn yìí lára wọn tá a lè ṣe táàsì ẹ̀rí pọ̀ ní ṣòyí tó lékè ó náà ni pé gbogbo ẹnikẹ́ni tó bá ti jẹ́ alájọbí wa látara ẹ̀jẹ̀ àbí látara fífẹ́ bí àwọn ìyàwó wa àbí látara ẹ̀jẹ̀ àwọn ọmọ wa lọ́kùnrin àwọn ọmọ wa lóbìnrin àwọn ẹ̀gbọ́n wa àwọn ẹ̀gbọ́n bàbá wa àwọn àbúrò bàbá wa alhamdulillah ilẹ̀ yorùbá la wà yìí ilẹ̀ yorùbá òun la wà yìí nínú ìran tó mọ mọ̀lẹ́bí pàtàkì jù bí yorùbá èmi ò o ó wa o ẹni ìmọ̀ràn náà ìran kan bẹ ó pàtàkì mọ̀lẹ́bí púpọ̀ àbí Yorùbá ni ìmọ̀ ni ìní òsì o àmì mi ò ó jẹ́ nǹkan méjì tí mo mọ̀ tó jẹ́ nínú àwọn ẹ̀sà fún <laughs> Yorùbá àwọn ìran tí wọ́n nírú ẹ̀ ìran nǹkan ẹlẹ́ẹ̀kejì òun náà ní kíkí ìmọ̀ ìran náà láyé yìí tó ń kìyàn bí Yorùbá ní ìmọ̀ràn náà wọ́n máa ní àwọn ọmọ fúlàní fúlàní èkìyàn bí yorùbá wọ́n lè pẹ́ lórí kíkí lóye fúlàní máa ń pẹ́ lórí ó lè kúnlẹ̀ ààrin ààrin ààrin ààrin ààrin ààrin láàrin ẹdún mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ti máa kíra náà nìyẹn èyí ń kọ́ yorùbá yorùbá nìyí kò sí bí yorùbá èkìyàn fún kò sí o kò sí ìtúwèé èkìyàn fún àníbíyàn ṣe ránù tó wó kì ó ní ẹkú ránù bó bá jókòó wálé ẹkú jókòó bó dúró ẹkú dúró bó sùn ẹkú ojú oorun bó ṣiṣẹ́ ẹkú iṣẹ́ bó ń jẹun ẹkú oúnjẹ bó tún ṣe ìranù tó wá ní ẹkú ìranù wọ́n o ẹkú olè jíjà wọ́n lè má kíyàn <laughs> o ṣùgbọ́n gbogbo a kò bá kíyàn pọ̀ ní tí yóò bẹ́ẹ̀ kíyàn fún nínú àwọn tí wọ́n fi bẹ́yàn ṣeré a ó kì í wọ́n nú ẹkú eré anyị wọ́n ní ẹkú tara yín ẹkú tara yín kódà wọ́n ó kì í ẹ̀ lánàá wọ́n ó kì í ẹ̀ lẹ́nu wọ́n ọla kì í ọla lọ́dà ẹkú àná ẹkú ẹkú ẹ̀rí tẹ́ ẹ bá fẹ́ ṣe kan lọ́la wọ́n ní ẹkú palẹ̀ na ọ̀la tó bá tún nínú ọmọ nìyàn ní ilé òsì omi ìmọ̀ bẹ́ẹ̀ náà ni kíyàn kó ẹbí mọ́ra á ló bá jẹ́ kan nínú ìbá kó ẹbí mọ́ra púpọ̀ kódà wọ́n tún fi ààlà bọ́ yẹn ni pé wọ́n kọjá àlà lórí ẹ̀ níbi ìkọ́ ẹbí mọ́ra yẹn làwọn Yorùbá fi bùkátà ká mọ kí ni ààlà hadu al-arham kí ni ààlà táwọn kò ní al-arham tá a kò pọ̀ kí ni ààlà wọn nínú òkè yìí agbolé agbolé kan nìyí o agbolé kan nìyí ọmọ agbolé yìí àwọn bàbá rẹ̀ ń jẹ́ kó fẹ́ ọmọ kan níbẹ̀ wọ́n nígbà dájú sọ pé nílùú ọ̀yọ́ wọ́n nígbà. ah tí ó mọ̀ pé ìyá wa ìyá ìyá ìyá ìyá bàbá bàbá wa ibẹ̀ ni ó ti fẹ́ rí ẹgbẹ́ wọn fẹ́ mẹ́ káàdẹ̀ fẹ́ wọ́n nígbà tó dé pé lóòótọ́ ìfẹ́ ìmọ̀ bí àìsàpẹ́lẹ́ ìfẹ́ ìmá bí ìdìnà bẹ́ẹ̀ ni ìmá bí ẹni tó bá ti fún lọ́mọ rẹ tó ti di gíní ẹti dẹgbẹ́ náà nù káàlékùn àìsàn ah, ah, èmi ni ah, ọkọ ọmọ mi nù ọ́ torípẹ́ ti súnmọ́ra ìyàwó ń bẹ ni àpọ́nlé tí ó fún jẹ̀mọ́ lóbi dájú pé yorùbá wọ́n máa so ẹbí pọ̀ bẹ́ẹ̀ ni àmọ́ ìsìláàmù ní àwọn àtúnṣe kọ̀ọ̀kan àti ká mọ pàtàkì iṣẹ́ olóore tá à ń ṣeun bó ló ṣe rí níbi ìṣe ẹbí pọ̀ tó le dé ilẹ̀ yorùbá tó bá dá lóúnjẹ nílé ní nọ́mbà one bẹ̀rẹ̀ pé àwọn ilé ìlú òkè èkó ní nọ́mbà káà ni wọ́n pe ẹ̀bà wọ́n wàá lọ láti bíbà yìí ibi tí tíréjì ti bẹ̀rẹ̀ wọ́n lọ gba ọbẹ̀ ọbẹ̀ tí ó fi jẹun àwọn náà sì fún wọn ẹni bá gbé lókèrè yóò mọ tí mo sọ bá a ṣe ti ń kékeré nù àbọ̀ káàkiri ẹ̀dàpọ̀ ẹ̀fún alọ́bẹ̀ jẹun ní àtẹ̀bà rọ́bẹ̀ jẹun ní ẹ̀rọ́bẹ̀ jẹun sílí ẹgbà fún alẹ́gùsí eléyè fún omi fún adídín ní títí àwọn wá sí kò sájẹ́ nígbà náà <laughs> ẹ̀rọ gbọ́dọ̀ sùkámọ̀ fún yorùbá wọn sọ ẹbí pọ̀ eléyìí sì nìyí ó ṣe déédéé ìtọ́lọ̀bà Allah subhanahu wa tó fẹ́ fún àwọn mùsùlùmí gbẹ̀gbẹ̀ tí yẹn bá jẹ́ yorùbá àti lò tẹ̀lófin ọlọ́run lórí ìṣó ẹbí pọ̀ yóò rọ̀ lọ́rùn torí pé àdámọ̀ wa ni kò síbẹ̀ láàrin àwọn òyìnbó kódà àwọn lárúbáwá àwọn lárúbáwá gẹ́gẹ́ nìyí nǹkan wọn ò wọ́pọ̀ láàrin wọn ká àwọn nǹkan gbàlódé tó ti wá gba gbogbo ẹ̀ pa ah! subhanallah ìmọ̀ àti ìyá wa kan ìyá àgbàlagbà ni à ń sọ̀rọ̀ ní àná wọ́n wá dírẹ́bà tó bá tiṣẹ́ orúkọ wọn wá jókòó báyìí wọ́n wá ní nígbà tó lọ tán ní ìsáàf ẹ̀dá fún kí lè rí sí ìwé à màmá ní ìmọ̀ ẹ mo mọ̀ pé mọ̀ àmọ́ ṣé kí n gbà mo ní màmá inú dínà inú dínà ó ti fẹ́lẹ́ ìdálẹ́ mi tó ti mọ̀ wò nìyí bẹ̀rù gbé ilé ìjẹ́gọ́ gẹ́gẹ́ ṣùgbọ́n tó bá fẹ́ bẹ̀rẹ̀ rí bẹ́rẹ̀ ah ojú ẹ̀ sì wá tuntun o kò séyìí mọ́ bí ti jẹun tá a máa ń fojú tútù jọ́jà àwọn èèyàn gbogbo ẹ̀ ti wá dàrú látara ìwé tàǹkà ẹ̀kọ́ òwò kò lè kọ́ wa bá ti sọ ẹbí pọ̀ bẹ́ẹ̀ ni tọ́lá àwọn tá níwèé gan-an wọn ò lẹ́bí tẹ́ máa ń sopọ̀ nínú àṣà àwọn èèbó wọ́n gbà yí pé òbí yóò ṣe ojúṣe lórí ọmọ kò túbọ̀ ọmọ ṣe àmọ́ ọmọ ò ní ojúṣe tó ṣe tó bẹ̀ nínú ẹ̀kọ́ rèé gbẹ̀yìn tẹ́ kàwé tẹ́ lọ yunifásitì ẹ̀dàkùnrin tó ọdẹ bá máa wò ẹ̀rí wípé ojúṣe ọmọ lórí òbí lélẹ́ yìí tẹ́ kà nínú ìwé kò sí ṣe ẹnjìnírìn ni <laughs> àbẹ́ education kò sí ṣùgbọ́n ọmọ sọ fún yín pé ẹ̀yin òbí o ọmọ yín wọ́n á ní child to education child Eh, food eh, eh, food Try try to to clothing, cytoclothing cytoouting wọ́n máa ká gbogbo ẹ̀ lóbi lọ́rùn tọ́ tóbi náà bá wá dàgbà wá ń kọ́ sí wà ní tòbí òbí òní kẹta lára bí tí aburú ti wọlé tó wà nílẹ̀ Yorùbá àti ní ìsìláàmù nìyẹn torí gbogbo ara fẹ́ káwọn ọmọ wa tí wọ́n kàwé ó sì dàkán kà àdánwò kan nù àdánwò kejì òun náà ni ọ̀làjú àwọn èbó ọ̀làjú àwọn èbó náà nìyí ó wọlé torí ẹni ẹ bá ṣùgbọ́n ìmọ̀ rẹ̀ á gba ọ̀làjú rẹ̀ pọ̀ mọ́ ìyẹn ló wá fà sí pé ẹbí pọ̀ nílẹ̀ Yorùbá náà nìyí ó ti láàrin àwa Yorùbá kódà láàrin àwa tá a jẹ́ ní súnà gangan ajá Yorùbá wa òun náà ti wá ó ti ọ̀pọ̀lọpọ̀ sí ẹ̀fẹ́ bàbá rẹ̀ wà nù ah,

ọlọ́ni fàhán àtọ́ítún ìntàwálẹ́ítún ọlọ́ni ẹ̀yìn sọ̀hábà ẹ̀yìn sọ̀hábà nábíwá Muhammad sallallahu alaihi wasallam ọlọ́ni ṣó lè máa ṣe yìí ìntàwálẹ́ítún tánàbí bá ní ẹni ṣó ẹwà lọ jagun ẹ̀sìn kẹwà gbẹ́rù gbọ́n ní kẹlẹ́ ní lọ àǹtúfìdú fil ardi ẹ máa wá ṣe ìbàjẹ́ lórílẹ̀ àkọ́kọ́ ìbàjẹ́ nù ànábì pààyín láti ẹgbẹ́ ẹ̀ṣẹ́ báyìí ẹ̀ṣẹ́ àkọ́kọ́ bàjẹ́ nù bí ẹ bá dẹ̀ ti lè ṣe ọlọ́run ọba lọ́nà àtọ́ tó mọ̀ mọ̀ ṣe lọ́run ẹ ìbàjẹ́ ò mọ̀ gun ìbàjẹ́ nù ọlọ́ni bákan náà wọ́n ti kọ́tọ̀ rú àríhánàkún ọlọ́ni bákan náà láàrin ara yí ẹ máa wá gé okùn mọ̀lẹ́bí okùn mọ̀lẹ́bí ẹ ọlọ́ni la'anahumullah òun ọlọ́run bá ṣẹ́bilé wọn òun ṣẹ́bilé wọn àlùbáṣọ ọlọ́run ó jìnà sí wọn àánú ọlọ́run ó jìnà sí wọn ìkẹ́ ọlọ́run yóò wọ lára wọn ọlọ́ni fàásọ́mọ̀hó lẹ́yìn náà wọ́n létí ni wọ́n lè fi gbọ́rọ̀ ẹ̀rì ní ṣùgbọ́n ojú inú kò ní ṣiṣẹ́ fún wọn kálẹ̀mọ̀ yìí pé ẹbí pọ̀ ọlọ́ba subhanahu wa ta'ala ó pàtàkì ẹ̀ púpọ̀. anábìwá muhammad sallallahu alayhi wa sallam ó ní inna allaha khalaqa al-khalqa ó ní ọlọ́wọ́ bá dá ẹ̀dá hatta idha faragha min ọ̀sìn lẹ́yìn ìgbà tọ́lọ̀ wá parí dídá ẹ̀dá dídá ọmọnìyàn lọ́fí arrahim arrahim táà pè ní okùn ẹbí

microphone yìí ó ń sọ̀rọ̀ láìláhán láìléyìn ẹ̀hán tọ̀ ọlọ́run anabi sallallahu alaihi wasallam ní tààlàtì rahim ó ní okùn ẹbí wá sọ̀rọ̀ ó ní hadha maqamul aid bik min al-qati'a ó ní ààyè yìí òun náà ní ààyè gbogbo àwọn tí wọ́n kájà okùn ẹbí kì í ṣe okùn tá a máa ń fa ajá àmókùn ni torí kó so wá pọ̀ nù láàrin wa àti bàbá rẹ̀ okùn bẹ láàrin yín láàrin wa àti ìyá rẹ̀ okùn bẹ láàrin yín láàrin ọkọ àti ìyàwó okùn bẹ láàrin yín láàrin wa àtẹ̀gbọ́n bàbá rẹ̀ àbúrò bàbá rẹ̀ mọ̀lẹ́bí bàbá rẹ̀ mọ̀lẹ́bí ìyá rẹ̀ okùn bẹ láàrin wa àtàwọn àbúrò rẹ̀ okùn bẹ. قال قال نعم أما ترضون أن أصل من وصلك واني ọlọ́bàá Allah subhanahu wa ta'ala sọ báyìí pé ìwọ okùn tó bá ń so ẹ́ kó wọn náà bá ẹni mọ́ ọlọ́run kó wọn náà rẹ̀ mọ́ kó ẹni mọ́ ọlọ́run. wà ẹni bá sì okùn ẹbí òun ń kúrò lọ́dọ̀ ọlọ́run. قالت بلى يا رب ọlọ́kùn ẹ̀bí ní bẹ́ẹ̀ ni wọ ọlọ́run inú òun dùn bẹ́ẹ̀ ipa ẹni bá gé mi dákun gbé jìnnà kúrò níbi ìkẹ́ rẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn tó bá so mí pọ̀ dákun jẹ́kẹ́ so ẹni so ẹni pọ̀ mọ́ra rẹ̀ yẹn ní gbàdúrà ẹni yẹn ṣàlékún àlùbáríkà fún ṣàlékún oore fún tọ́l fọ̀húwà lẹ́kì ọlọ́ba aláṣùmọ́ àtọ́nà bẹ́ẹ̀ ni nítorí sọ́ọ́ kò rí bẹ́ẹ̀ yóò sì mọ̀ níbẹ̀ fún gbogbo ẹnikẹ́ni tó bá ń so ẹbí pọ̀. ara rasulullah sallallahu alaihi wasallam anábì wa sọ owó lóyìí pé tọkọrọ́hù ìṣe ìtún ó lẹ́yìn mùsùlùmí tẹ́ ẹ bá fẹ́ mọ̀ wípé ẹni bá so okùn ẹbí pọ̀ oore òjè ti tiẹ̀ lọ́dọ̀ ọlọ́run ẹni tó bá sì gé okùn ẹbí tán òun tọ̀ òun yóò mọ̀ ọbẹ̀ lẹ́yìn ìbínú ọlọ́run ó ní ẹ lọ ọ̀rọ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala tọ́lọ̀ ní fàálẹ̀ àtọ́yítún ìtawà lẹ́yítún antum sidófin arbi wàtí kọ́tọ̀rù arhamakum inú sọ́tù muhammad aya 22 ilé 23 jama ló dá sí pé okùn ẹbí agbọ́dọ̀ sopọ̀ ní yẹn làwọn afá onímọ̀ fíkìw wọn á ní báàbù níbi ẹ̀kọ́ sínú tíra wọn wá pẹ̀lú kíni sílátú arrahim sílátú arrahim sílà òun ni ká so nǹkan ẹ̀rí sílátù ni ká sopọ̀ wá sọlá ká sùn kan papọ̀ mọ́ra wọn eléyìí tó ń bọ̀ eléyìí náà tó ń bọ̀ ká wá sopọ̀. ọlọ́ba Allah subhanahu wa ta'ala ni walladhina yanquduna ahada Allah ọlọ́ni ẹ̀rí àwọn tí wọ́n a máa gé ahada Allah ọba tó sopọ̀ tó gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àdéhùn min ba'di mithāqihi lẹ́yìn ìgbà tí wọ́n ti gbà á wọ́n ti gba òfin ọlọ́wọ́n báyìí lára rẹ̀ òun náà ní ká so ẹbí pọ̀ wọ̀yá kútọ̀ òun náà máa àmọ́ràn lọ́hùn bí i áyún sọ́nà wọ́n á sì máa gé ìtọ́lọ́wọ́n ọba tó pàṣẹ pé káwọn ènìyàn kí wọ́n so nínú ẹ̀ ẹbí ọlọ́run ìwọ̀n wọ́n wá lánà ọlọ́run yóò mọ̀ jẹ́ ti tiwọn nígbà gbogbo bákan náà wọn ò ní rí ibi tó dáa dé sí lálùkìyàmọ̀ ìgbẹ̀yìn wọn yóò korò ayẹlẹ ìbẹnu sọ́tù raj aya 25 ẹmọ lọ náà kùrán náà sọ́tù nìsà aya kìíní ọlọ́run wà tákù lọ́hà lẹ́bí tẹ̀sán àlú nàbí wàlẹ̀ àrùhàmà nínú kìráàmì wàlẹ̀ àrùhàmì méjèèjì náà lélẹ̀ lọ ẹ̀rí pé àwọn àfa mọ́sábà wọn ń ka ilé fún wa nígbà gbogbo torípa náà wà Muhammad sallallahu alayhi wa sallam lára khutbatul haja rẹ̀ ni ya ayyuha nnasu taqu rabbakum alladhi khalaqakum min nafsin wahida wa khalaqa minha zawjaha wa batha minhuma rijalan kathiran wa nisaa wattaqullaha alladhi tasaaluna bihi wal arhama ọlọ́lẹ̀ wattaqullaha ọlọ́lẹ̀ mùsùlùmí ẹ̀pá ẹ̀wọ̀n ọlọ́run Ejina si sí èèwọ̀ ọlọ́run ọ̀ràn ìhun ọlọ́run ó dọwọ́ yín kẹ́ múṣẹ. wal wal arham ẹ páyà okùn ẹbí. ni a máa a ẹbí búra ayẹ ẹbí búra. ọlọ́run tóbi bọ́ alájọbí lè fi búra èmi kọ́ ni mo mú ah, ah, kò bá mú báhùn ẹni pé nílẹ̀ Yorùbá ó lè lọ wọ́n máa ń fi alájọbí búra alálẹ̀ alálẹ̀ wọ́n máa fi búra wọ́n máa fi búra wọ́n ni wọ́n mọ̀ yìí ó yá fi ọjọ́ òkúlẹ̀ àbí ọmọ búra ìyẹn ọjọ́ tí bú ẹ̀ <laughs> gbogbo léyìn lára àti ayò bá ní táyọ̀ kúrò kò débẹ̀ ó kú ẹbí tóbi àmẹ́lẹ́yìn ò ẹ̀tọ́ okùn ẹbí torí pé ká búra ìjọsìn tọ́lọ̀ ni ìjọsìn tọ́lọ̀ sì ni yí ọlọ́run ni ó ju ìwọ bá ṣe ìjọsìn fún ọlọ́run wáyé ẹ̀dá kẹkẹta àmọ́ fi búra àkorúkọ rẹ̀ àbíròyìn rẹ̀ nìkan tó tó bá rí bẹ́ẹ̀ okùn ẹbí àìfi búra ìyẹn lè fi okùn ẹbí bẹ́ẹ̀ tó fi bẹ èèyàn bẹ́ẹ̀ ni kò sáboró mẹ́ káko okùn ẹbí bẹ́ẹ̀ bàbá mi ẹ má bínú ẹ má bínú mo bẹ̀yìn ni mo bẹ̀ yín mo fi ọjọ́ ẹ lóòótọ́ àìsàn lẹ̀ yorùbá o wọ́n lẹ́nu ọ ní ẹnu ọmọ kò gba máa mi ẹ pàdé mọ́ ẹnu ọmọ ò gbá wọn ní báàmì ẹ dákun ẹjọ ẹ má bínú ẹ wo ọjọ́ alẹ́ ẹ sun oorun pẹ̀lú máa mi ó kó pọ̀ sí fún ọ̀nà pé gbéra e ọmọ àlè ni wọ́n yìí àwọn yẹn lè sọ̀tọ̀ nísìnyí nígbà tí yorùbá gan ò ní kò ló súwọ̀n mọ́ àmọ́ inú ọmọ ògbà ṣùgbọ́n pé Yorùbá máa ń fi okùn ẹbí alájọbí máa fi bẹ́ẹ̀yàn kò sáburú mbẹ̀ ẹ̀sìn Islam takò bọ̀dá mi ẹ ṣe sùúrù ẹ má bínú ẹ wọ́n láwọn tó pa ìlà àti yín papọ̀ kò sí kankan bẹ̀ nínú ẹ̀sìn tó tako ẹ̀sìn tó ti yé ẹ̀mọ̀ pé lè sìn yóò súnmọ́ láti bọ̀dá mi ẹ má bínú ẹ wọ́n láwọn tó pa èmi àwọn Yorùbá àti Yíbò àtàwùsá papọ̀ tó jẹ́ Nàìjíríà ẹ̀kọ́ jìnnà gan-an kó tó lè kọ̀nẹ́tẹ̀ yóò pẹ́ okùn ẹbí kan sí wà ń bẹ̀ náà àmọ́ yóò pẹ́ àmọ́ tó wá ní padà mẹ́rọ dínú ẹwọ́ láwọn tó pè ní àti yín pọ̀ ọyẹ kan náà lájọ mú bàbá kan náà ló bí wà ẹ̀dà mo ti gbọ́ mo ti dárí bí ọ àmọ́ tó wá ní pẹ̀lú ti yíbò ó lè tún dáwà lálẹ́ ó lè dáwà lálẹ́ ló tọ̀ so lára àǹfààní ìtànkù lókun ẹbí òun náà nìyẹn nínú súnà mẹ́bùwà Muhammad sallallahu wa sallam òṣèlá muhammad sallallahu alaihi wasallam ìkànnà àwọn ìyàwó rẹ̀ ìyàwó aisha radiyallahu ta'ala anha ó ní arrahim ó ní ẹ̀rí okùn ẹbí ṣìjìnàtùn ìyẹn ní pé okùn ẹbí tẹ́ rí nì ó nǹkan kan tó sopọ̀ nígbẹ̀gbà mi ó sopọ̀ mára sí ọlọ́run okùn ẹbí ó sopọ̀ mára sí ọlọ́run gbogbo lóta sọ yìí ìmọ̀ ọmọ nìyàn ò lè gbó àgbọn á sì gbà náà ni a ti gbọdọ̀ ságídí àìmọye nǹkan tó yìnbó sọ fún wa tá à ń gbọ́ tá à ń gbà tó ti jẹ́ sí pé irọ́ ni irọ́ funfun ni ọlọ́run ló mọ ẹlòmíì ẹlòmíì fi kú tó fi wọlé ọlọ́run ìgbàgbọ́ rẹ̀ ni pé ìnàkí àtàrà ìnàkí lọ́mọ ènìyàn ti jáde lọ́dọ̀ ti tẹ babalábá rẹ̀ ìnàkí ni wọ́n àti yálà ya rẹ̀ náà ìnà kiri nípa ẹlẹ́mí ìjọpọ̀ ó gbọ́ oyè professorship lórí ẹ̀ ipẹ́ ọmọ ènìyàn ayé bọ́ọ̀lù látara kí ni chimpanzee lórí rọ́sì rẹ̀ lóyìnbó sọ fún wa nù wọ́n ti tún ti ń polongo ẹ̀ padà nísìnyí pé ọmọ ènìyàn ara àtàrà ìpẹ́ kankan jáde àtàrà ádámà kankan jáde pé látara ọ̀bọ tọ̀ alihamdulilah àwọn ti wa Ah, àwọn alátara ọ̀bọ bẹ́ẹ̀ la àwọn alátara ànàkí àmọ́ bàbá wa àmọ́ bàbá bàbá wa àwa náà ti wá di bàbá àwọn ọmọ wa náà ti wá mọ̀ wá níjẹ́ ti ti bí ọmọ nìyàn láyé nínú ọmọ nìyàn wọn ò bí ọ̀bọ tó bá pọ́nà àtàrà láti wá ní ó yẹ ọbọ nìkan kó bí àbí jọ pèrè bàbá rẹ̀ lè dúdú kí dúdú kọ́mọ rẹ̀ ẹ̀rí bàbá náà bàbá wọn kan ló jẹ ó máa ń wáyé bẹ́ẹ̀ dáadáa ṣùgbọ́n káṣẹ ẹ̀rẹ́ nìkan dẹ́gbà kó ti ẹ̀bí chimpanzee and ah ẹ̀ka gbọ́ lára mọ̀lẹ́bí ọmọ nìyẹn nìyí kò ṣẹlẹ̀ kò sínú rẹ́kọ́dù ṣùgbọ́n àwọn èèyàn gbà á bẹ̀rẹ̀ wọ́n sì gbé mi bẹ́ẹ̀ nílé ìwé wọ́n gbé mi bẹ́ẹ̀ wọ́n ní oòrùn ojú kan wọ́n á sọ pé òun wà lójú kan òun dárí láàárọ̀ báyìí tó tún wà báyìí wọ́n ló wà lójú kan tó bá pẹ́lẹ̀ ló bá mọ́ yí ni lóòótọ́ ẹ kí nàìjíríà yí lọ sáúdí kí sáúdí náà yíwá sí nàìjíríà á sì máa gbádùn gbogbo yẹn ní irọ́ ni tí wọ́n ti fi pa fáwọn èèyàn ní centuries tó ń tọ̀ bí a bá wá rí ọ̀rọ̀ ọlọ́run anábì sallallahu alaihi wasallam tó jù làákàyè wa lọ ẹ á kúrú làákàyè wa ọlọ́run wa kul haqqu min rabbik ọlọ́run wa nábì sọ fún wọn òdodo lọ́rọ̀ wọn láwọn tó wù ní sọ lára òdodo ìyàwó Aisha radiyallahu ta'ala anha ọlọ́run nábì sallallahu alaihi wasallam arrahim olókùn ẹ̀bí wẹ̀fọ́ntùhù okùn ẹbí ní oṣù ra rẹ̀ papọ̀ mọ́ wà mọ́ kọ́tọ́ àhà ẹni bá sì lè gé okùn ẹbí ó já okùn ẹbí kọ́tọ́ àṣùhù okùn ẹbí ní ó jà èyàn tún lè dókùn ẹbí kó jẹ ọmọ lẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam tó máa máa jà bí ẹ bá máa máa láàrin máa tàbúrò mi láàrin máa tẹ̀gbọ́n mi kò fẹ́ dáwà lálẹ́ tó bá pààrọ̀ ń pààrọ̀ nìyẹn wàláhì kò ní wà lùjọ náà tó bá ìrẹ̀kú lórí ẹ̀ anábì sallallahu alaihi wasallam la yadkhul jann la yadkhul jannata qatifu rahim qatifu rahim ẹni tí kò bá lérò àti jókun ẹbí ṣùgbọ́n látara ọ̀rọ̀ kan tó sọ ìṣe kan tó ṣe ó ń tàn okùn ẹbí wá já látọwọ́ rẹ̀ ah àfikún bá dárí jù lókun ní òkè wà lùjọ náà jẹ̀má tọ̀ bọ́lá bá dárí yìí ló wà ìjẹ́ náà bọ́lá àwọn bá dárí yìí ẹ kò ní wà ìjẹ́ náà níbẹ̀rẹ̀ pẹ̀tẹ̀pẹ̀ láwọn mùsùlùmí àkúndà alùsùnà lélẹ̀ torí pé ìjà okùn ẹbí kò tó ní dárí yìí ni lélórí ṣùgbọ́n bí ẹ̀dá jókun ẹbí jẹ̀má tí ó ṣe tàhálílù rẹ̀ kò yẹ kò sọ́ di ẹ̀tọ́ lọ́kàn ara rẹ̀ tó bá sọ di ẹ̀tọ́ lẹ́kọ̀ọ́ ara rẹ̀ ó ti di kèfèrí àmọ́ tí wọ́n bá sọ di ẹ̀tọ́ látara miscalculation ìṣìgbọ́ ìṣìwí àbí ìṣìlò láàrin mọ̀lẹ́bí ló fà á tó fún ẹbí fi wá já lọ́wọ́ ẹ̀ ó ń tàn wọ́n tí ò bá tọrọ tuntun bá kó tó kúrò láyé tó bá wu ọlọ́run lọ́ọ́ lè fi ìyà jẹ àmọ́ ìyá rẹ̀ fúngbà díẹ̀ yóò padà wà lìjẹ́ náà bó ṣe lè kí ẹ̀ṣẹ̀ náà kó tóbi tó tí ìbá ti ṣe ìbọn náà wórogún ìṣẹ́bọsọ́ náà jẹ̀mọ́ ó nírè tí yóò wà jẹ́nà anábíwá muhammad sallallahu alayhi wa sallam onímọ̀ kẹ́nà ààkẹ́rù kàlámì ìlàhìlàhà ìlàlá dákàlà jẹ́nà wà láwọn àṣàbà máa ṣàbà kọ́bílà dálìk ó lẹ́ni kẹ́ndé wáyé pẹ́tọ̀ ọ̀rọ̀ àwígbẹ̀yìn rẹ̀ ó náà ní láìlàhà ìlàlá ó ní yóò wà jẹ́nà tó bá bóyá jalè ni bóyá ṣe dìná ni bóyá mú nǹkan oníkan ni lókùnbà tí ò bá ti ṣe tí ò bá ti ṣe wá kẹfẹ́ rí tó ba ìgbàgbọ́ rẹ̀ jẹ́ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn bá ti lè wáyé jẹ̀máà á èèyàn wáyé yẹn làwọn afáàlù súnà lòǹgbò nígbà gbogbo ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ tawhid ẹ̀rí pé ó wọ́n ní ọ̀sẹ̀ kan kẹ́ mọ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn afáàlù súnà yẹn ló a ní àwọn ah, ọ̀rọ̀ òṣèlú lókàn ọ̀rọ̀ òṣèlú ni ọ̀rọ̀ politics ẹ̀ àkíńtò dúró déédéé náà ni politics dàrú wọ́láì tákìdà bá dúró déédéé à nínú ẹ̀kọ́ àkídà òun náà ni alìmọ̀rọ̀ pàrà òun náà ni alìmọ̀ṣáhádà alìmọ̀ṣáhádà ó jù mọ̀ pàrà lọ alìmọ̀ṣáhádà ni ká gbà ìpín gbogbo tá a bá ṣe pátá ká máa ṣe níṣẹ́ ẹ̀kọ́ àkídà ni gbogbo a bá ń ṣe ká ṣe ń ọmọ ó ti ẹ̀wá kéré jù ní mẹ́rin wò gbogbo tá bá fẹ́ ṣe pátá ká ìkọlọ̀ níwà yàgbé ẹ̀dọ̀ fẹ́ra wọn ìkíní ni mùṣáhádà ìkejì ni mọ̀rọ̀ tó ń tó nàìjíríà òun náà nìyẹn àkídà ni bá dúró dáadáa ẹ̀tọ́ yóò rọ̀ wá lọ́rùn àti lè fúnra wa lẹ́tọ̀ọ́ ara wa ṣùgbọ́n tí ẹ̀tọ́ ọlọ́run bá dúró lórí ọkàn wa ọlọ́run tó tóbi jù wá lọ àti lè fúnra wa lẹ́tọ̀ọ́ yóò nira lẹ́yìn náà anábìwa muhammad sallallahu alaihi wasallam onímọ̀ kẹ́lẹ̀ yóò mímú bí lọ́wọ́ wal yawm al-akhir ó lẹ́nikẹ́ni tó bá nígbàgbọ́ tó nígbàgbọ́ sí ọlọ́run bá allah àti ọjọ́ alkiyama 3 bẹ́ẹ̀ ẹkọ́ ti àpọ́nlé arìnrìnàjò tó gbà lálejò ọmọkẹ́lẹ̀ yìí nínú bí náà wọlé yọ́mọ̀ ààrùn pàríkù sàtìnà ó lẹ́nikẹ́ni tó bá ń dàgbọ́ ní ọlọ́ àtọ́jọ́ alkiyama fàlìyẹ́sìn rọ́ṣìmá fàlìyẹ́sìn rọ́ṣìmá ó yà máa sọ ẹbí pọ̀ ó sọ ẹbí pọ̀ tó rẹ́ kí ẹ máa ní ká sọ ẹbí pọ̀ jẹ̀mọ́ kì í ṣe pé ọ bú mi tó padà bá ti rí ń dá ọkà máa ń ọdún mọ́ mi ní pé olú lọ́lé ẹ̀mọ́ èyí ń pọ́n náà kó sọ pé yàn ṣẹ̀bí pọ̀ ìṣẹ̀bí pọ̀ ò ní pé bọ́dá rẹ̀ ò fẹ́ rí ọ ìwọ fẹ́ rí àǹtí rẹ̀ ò fẹ́ rí ọ bàbá rẹ̀ ò fẹ́ rí ọ ìwọ fẹ́ rí wọn ìyá rẹ̀ ò fẹ́ rí ọ ìwọ fẹ́ rí wọn ẹ tó ń sọ ẹbí pọ̀ nù ẹ tó ń sọ pọ̀ èyí tó fẹ́ já wọ́n mọ́ oṣù ẹ̀lẹ́ ìkúnlẹ̀ kiri má o lè jẹ̀bálẹ̀ kiri má wọ́n lọ wọ́n lọ́wọ́ eyín àtúnra tó kéré ní ẹ̀rọ àti tó tóbi kò jáde ẹ̀sùn pé ìyẹn fún wọn tẹ́lẹ̀ pé tẹ́márí àmì súnà lára ọmọ wọn látara pé nǹkan ò sí ìyá wọn náà wọn á kórìíra rẹ̀ tóbi bá ní ìwọ ọmọ ilé mi lẹ̀ ní ìfẹ́ rí ẹ pẹ̀lẹ́sìn ní ìfẹ́ rí ẹ kí wá ní kọ́ mọ́ sí ọmọ gbọ́dọ̀ lọ bàbá rẹ̀ fẹ́ gbókun ẹbí wọ́n mọ́ gbà fún wọn. mo ní jáde kúrò lónìí níbo mi lọ ẹ̀yin lẹ́bí mi kò síbi tí mo fẹ́ lọ ní ìlú bàbá mi ò lè fẹ́ lọ bàbá mi bí àbá ní kò kọ́ yẹ máa mi níbo mi lọ bí mo fẹ́ lọ mí ṣe ìyá ẹ̀yin ni yá mi ẹ̀sìn ọlọ́run ni mo ń ṣe láti máa ṣe nù tó kàn sí pé ẹ láti lé mi mìíràn ti lọ náà nìyẹn jàre ẹ mo ti lọ náà nìyẹn àtúrọ ah, mo ti pé eighteen years <laughs> àbí kẹtọ délé ayé àbí àbí àwọn tó ní bàbá àwọn tó lóbi náà ń ṣe àwọn tó lóbi gan ṣe ayé ẹlẹ́mí àwọn máa fẹ́ tí years wọn àtúrọ mo ti pé eighteen years náà bọ́dà kan béèrè béèrè kan lọ́wọ́ mi lánàá ó ní bàbá òfẹ́ rí òun àbá ní kó òun kúrò lé torí sunna ìsáà fìlẹ̀ advice mi mo ní má fi lé lẹ̀ sábà náà kọ́ náà wọn náà fi lè sọ ìtàn ni ìnira tó kà náà bí lánàá àwọn náà ń sọ lẹ́nìí ẹ̀wọ̀n náà ni tó sọ táwọn tọ̀ ló sọ àwọn tọ̀ ló sọ ń pa tiẹ̀ náà wọn ní ah, ìsáà òun ti pé eighteen years bọ̀dọ̀ wá pé eighteen years nǹkan bọ̀dọ̀ wá pé eighteen years nǹkan ìsìslámù kan òbí lè bí ọmọ ẹjọ́ o. bẹ́ẹ̀ni ọmọlọmọ sì máa jẹ́ a nítorí wípé àwọn òbí wa wọn ò tí ìgbàgbọ́ yí ẹ̀sìn tó wa àbí wọ́n kórìíra ẹ̀sìn ọlọ́run lára wa nìyí káwá gbẹ́kùn ẹ̀bùn máa dẹ́kan náà ọ àmọ́ má fi lélẹ̀ dáa nìyẹn gbìyànjú lẹ́yìn ọ̀tán méjì mẹ́ta nínú mọ̀lẹ́bí tó níyà tí wọ́n lè bá wọn sọ̀rọ̀ àmọ́mọ̀ mí ẹnì mí ń tí ò tó nǹkan náà mú kúrò lé ẹnìkan kúrò lé torí pé òbí ò jẹ́ kó kíta ájì subhanallah ìgbélé yìí àṣìbọ́ ẹ̀kú yé mi torí pé káṣù ẹbí pọ̀ ọ̀rọ̀ olùmọ́sọ̀lù wọn sí lábẹ́ mọ̀káàfẹ́ onítà bá ní kẹ̀ẹ̀sù ẹbí pọ̀ ó ní kìí ṣe ẹni tó ṣe dáadáa sí ẹni nínú mọ̀lẹ́bí kó wá ṣe dáadáa sí ìyẹn kan náà ń pè ní ìṣẹ́ ẹbí pọ̀ o eléyìí làwọn àfáà máa ń ó ṣe dáadáa sí ni bẹ́ẹ̀ ni ó ṣe dáadáa sí ọ wọ́n náà ṣe dáadáa sí gbọ́dọ̀ àrẹ́rẹ́ ó gbé ẹ̀dẹ̀kù fún ọ

ولكن الواصل الذي إذا قطعت رحمه رحمه وصلها ẹni tó ṣe ẹbí pọ̀ kò lẹ́gbẹ́dá sí pé ẹni tí ò fẹ́ rí ẹ̀fẹ́ ó ń ṣe àìdá sí ẹ nínú mọ̀lẹ́bí ó ń fara ní ẹ nínú mọ̀lẹ́bí ó ń ṣe ìbàjẹ́ ẹ nínú mọ̀lẹ́bí tí ó jẹ́ sí parí papọ̀ wọ́n ṣe dáadáa sí nígbà tó ní síláàpù rahim islam rẹ̀ yẹn torí ní islam bẹ́ẹ̀ nìkan bá lóògùn sí ọnu mọ̀lẹ́bí rẹ̀ mọ́ lè kùtẹ́ sí i torípé nígbà míì gan èkúté gan lè burú ju egbò lọ tó bá lékùté sí tókùté bá da láńtà rẹ̀ nù ilé òjò náà ilé ajé náà dáadáa fi ní tẹ́bá ti fẹ́ sùn ẹ máa pa jàǹdó ẹ máa pa láńtà nìyẹn ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ láti anábíwá Muhammad sallallahu alaihi wa sallam nígbà tí wọ́n sùn táwọn kan sùn wọ́n á fi jàǹdó wọ́n fi sórí ibi tó máa ń gbélé èkúté kéékèèké ò ní bá rí bọ́ ilé bá jóná. so nígbà míì ẹni tó lè jò sí ẹ tí wọ́n lé èkúté bí èkúté gan lè kó nira bá ó lè bí nira tó ju dojò lọ bẹ́ẹ̀ ni ó lè bí dáadáa tòlú ṣókí ká so ẹbí pọ̀ òun náà ni pé ẹni tí ó pè wá nínú mọ̀lẹ́bí káwa pè ẹni tí ò kí wá nínú mọ̀lẹ́bí káwa kì ẹni tí ò fẹ́ rí ni wa látàn káà mọ́ balùbẹ́ẹ̀ ẹni tí ò sí dáadáa sí wa káwa sí dáadáa sí i bẹ́ẹ̀ ni ìbílẹ̀ ti pé láàárọ̀ ọ̀nà táàmù ń gbà ṣe dáadáa sí mọ̀lẹ́bí lára rẹ̀ òun náà ní àtìyàrọ̀ ká bẹ ara wa wò ká bẹ bàbá wa ìyá wa ọmọ wa ẹ̀gbọ́n wa àbúrò wa ká bẹ̀ wọ́n wò ká bẹ àwọn tó yẹ ká bẹ̀ wò ká bẹ̀ wò alhamdulillah ní àsìkò tá lọ yìí àbẹ̀wò tún wá rọrùn bí ò bá rọrùn fún wa ká bẹ̀rẹ̀ wò ó sì gbé kọ́ọ̀lù sàlámà lẹ́kùn wọ́n ní orúkọ yìí ni ó lóyún tí ò níjọ́ níjọ́ jẹ̀mọ́ àwọn tó ń bẹ́ lu òkè àwọn tó wà lókè kó tó lè gbúrò ara lókè tó bá kọ lẹ́tà ó lè rìn tóṣù mẹ́ta kó tó dáhùn kò sí yìí mọ́ anywhere in the world òkú nìkan láti ń text message sí nínú àwọn mọ̀lẹ́bí wa tí wọ́n ti lọ àmúbẹ̀lẹ́yẹ kò sí tó wà sí text message débẹ̀ láàrin ìjọjú àyà ó wà lọ Australia ni ó wà ń bẹ́jọ́ anywhere in the world salamu alaykum family yìí ń kọ́ ọkàn ní béèrè ni ẹ̀wọ̀ kaba iṣẹ́ ẹ̀sìn islamu tún rọrùn fún wa lára pé ẹ̀ka lo kíní yìí fún nù ṣùgbọ́n pọ̀lọpọ̀ àìlò bẹ́ẹ̀ àìlò bẹ́ẹ̀ ẹ̀ social media ó separate wa ó segregate wa bẹ́ẹ̀ ni gbẹ̀rẹ̀ mórí bẹ́ẹ̀ kí ó mórí bẹ́ẹ̀ ó yẹ ká lò ká tó fi ṣe púpọ̀ ni so lára nìyẹn alimuhatafa alimukalama alimukhatoba kárípà ń bá mọ̀lẹ́bí wa sọ̀rọ̀ à ń béèrè kí ní kan ṣẹlẹ̀ ní nǹkan bí oṣù kan sẹ́yìn ó súnmọ́ ká wà rí ẹ̀ pẹ̀lú information yẹn nílẹ̀ haúsá arákùnrin kan nílẹ̀ haúsá ó fẹ́ obìnrin wọ́n so yìgì bí a ṣe máa ń so yìgì ó yẹ kẹ́ gbọ́ information yìí àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn mọ̀lẹ́bí obìnrin ni wọn ò gbìyànjú kọ́tẹ̀ travel kan lọ sílé ilé ẹ̀kọ́ ọmọ wọn wọn lọ until after a year táburú ti ṣẹlẹ̀ kí laburú náà ọkọ rẹ̀ complete twelve months oṣù méjìlá ló fi wà nínú ilé kò sóúnjẹ kò sómi arábìnrin yẹn wá gbẹ́ ojú wa kónú ó wà lórí social media ṣùgbọ́n táwọn òbí ó fi mọ̀ sí tútù ó ti rán ó padà kú ó padà middle of this year àbí early this year arákùnrin yẹn kọ́lé sí eré àkan nìbàdàn òun ló kọ́lé ara rẹ̀ tọ̀ wọ́n ní àwọn tẹ́tọ́ ń gbàdúgbò ó dágbé ọ́dẹ̀ rí pé mọ́ ń wá lóòrèkóòrè yóò wá yóò lọ ọlọ́mọ sí Port Harcourt ó wá dágbére fún wọn pé àwọn máa travel láìpẹ́ o ní táwọn ọgbọ́mọ nìyẹn jẹ̀mọ́ lẹ́yìn ọdún náà ni cba wọ́n yẹ jágéètì nìyẹn subhanallah wọ́n dẹ̀ bá kẹ́lẹ́kẹ́ níbẹ̀ egungun ẹ̀bẹ̀ ń bẹ̀ fóònù tó ń lò lọ́wọ́ tó ń chájì ó wà ń bẹ̀ náà tó gbé sórí bẹ́ẹ̀dì egungun wọn ti jẹ́ra pé gbogbo eléyìí ni kò sí tó ń àìta okùn wọ́n láyé pàtàkì tó bí ẹlòmí máa ń sá fún mọ̀lẹ́bí torí pé kí ni ah, èmi ò lówó tí máa fún wọn ó pọ̀ náà kọ́ lówó ṣáláàfíà ni ó ṣí dáadáa lẹ́wà ó ẹ́ ah, ẹ ṣeun dáadáa lọ́wọ́ ó ẹkùjọ mẹ́ta ó ìyẹn gan fún rẹ̀ ó jowú lọ fẹ́tẹ́ ká mú eléyìí ká mú mọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ lé ní wé wádìí bàbá wọn ìyá wọn wé bàbá mi ó tún kú àwọn àpè bàbá àdẹ́jú ó ní kí ló pa wọn ìwọ́dọ̀ ló tó bá jọba gidi ní kó bèèrè bàbá rẹ̀ múra àwọn kan ní atọ́dọ̀ jìnà ẹ̀rù a mọ̀ bèèrè àwọn mọ̀lẹ́bí wa a mọ̀ wájì ara wa bákan náà ìtọ́lọ̀ bá fún wa ní kápá a sì ràn wọ́n lọ́wọ́ a sì ṣàánú fáwọn mọ̀lẹ́bí tó bá lówó mọ̀lẹ́bí rẹ̀ lọ́wọ́ náwó fún wọn a nífẹ̀ẹ́ ah, pẹ àwọn mọ̀lẹ́bí nìkan mọ̀lẹ́bí ń jẹ́

ká àfíìsì mọ̀lẹ́bí wa ìgbélé òní tá a mọ̀ nílẹ̀ Yorùbá níjọ́ òun ó ti ń kásẹ̀ ńlẹ̀ nísìnyí ó bá ń kásẹ̀ ńlẹ̀ nílẹ̀ Yorùbá kò ẹ́ kó kásẹ̀ ńlẹ̀ láàrin àwa mùsùlùmí tàjẹ́ Yorùbá bákan náà nínú rẹ̀ kò náà ní ká gba ẹ̀gbin fúnra wa bẹ́ẹ̀ bá gba ẹ̀gbin a lè ní mọ̀lẹ́bí bá a bá gba ẹ̀gbin a lè so mọ̀lẹ́bí pọ̀ bẹ́ẹ̀ ni mọ̀lẹ́bí rẹ̀ tó bú ọ tẹbátẹ̀ ìgbómọ́ra yìí tó bá ti tọ́tẹ́ náà nù àìtàpẹ̀lẹ̀ bí ẹni yànbì àìtàwọn yànbì ó sún ẹlòmí ìdé lẹ́bù pé kò ní ọ̀tá kẹkẹ lẹ́yẹ àtìmọ̀lẹ́bí ẹ̀ ọmọ ìyọ́ ni ó yóò wà sọ rẹ̀ lọ́mọ ẹ̀pẹ́ ẹ̀rì ọmọ ẹ̀kọ́ bí ó yóò wà sọ rẹ̀ di ọmọ lọ́ni ọmọ kwara ni yóò wà sọ rẹ̀ di ọmọ ọbàdàn ẹ̀ lọ lé ní ìlọ́lé ọdún mama ti ẹ̀bùlọ́lé ọdún ìbàdàn ni máa ń lọ ṣe ẹ̀sẹ̀ má bàdàn ni ní òsàn má bàdàn ṣùgbọ́n àwọn mọ̀lẹ́bí wa yẹn àjẹpọ̀ nínú wọn oṣó pọ̀ nínú wọn ìmèrè pọ̀ nínú wọn ìyá mi ti ẹ̀ní olórí àwọn àjẹ bàbá mi gan olórí àwọn olóṣó ẹ̀ ráwọn yòókù mùjẹ̀mùjẹ ni wọ́n kí ló ń darẹ̀ láàmú fún bàbá rẹ̀ àjẹ ìyá rẹ̀ àjẹ wọ́n sì ti bí ọ̀tọ́ lórí ẹ̀ lóṣù mẹ́sàn-án jẹ́mọ́ ọ̀tọ̀ àwọn kan wọ̀nyí àbẹ́rẹ́ ọ̀tọ́ lómi gbé káàkiri nìyẹn a ní ogun òdílé ń dààmú òun kí náà ń pè lógun òdílé ìjókòó ẹbí náà ń pè bẹ́ẹ̀ ìgé okùn ẹbí náà ń pè lógun ìdílé kò sí tán pè lógun ìdílé ìgé okùn ẹbí ni aláwọ̀ tó ń gbógun ti ẹnu mọ̀lẹ́bí rẹ fẹ́ wọ́n so wọ́n tẹ̀ papọ̀ pẹ̀lú ẹ̀ kí ló wá nígbà tó lówó tó nílè lọ lu yín tẹ́lẹ̀ ìgbà tí wá lọ náà ni yóò wá páàkì mọ́tò á wá fẹsẹ̀ rin wọlú torí àwọn àìjẹ́kẹ́ mọ́ba gba mọ́tò lọ́wọ́ rẹ̀ gbogbo eléyìí bàbá ní ìsìláàmù tó dúró déédéé wàláì kò sí tí ó ṣe wà jàìlíyà ò sì kúrò lára wa òun náà ni jama nínú àwọn àǹfààní tó ń bẹ níbi ká so ẹbí pọ̀ àǹfààní rẹ̀ pọ̀ nínú rẹ̀ òun náà ni pé bí a bá so ẹbí pọ̀ jama àlùbáríkà rẹ̀ ó mọ̀ àrékún àlékún orí lọ́dọ̀ ọlọ́run yóò mọ̀ pèsè fún ọlọ́run a mọ lọ́rọ̀ ẹ̀mí a máa lọ́rọ̀ ẹ̀mí látara ìso ẹbí pọ̀ ọlọ́ni wà náà yóò amẹ́rù mímọ̀ amẹ́rí ọlọ́ni ẹgbẹ́ ẹnìkan olè ògùn ní gbùgbù tẹ́ èrí pẹ́mì rẹ̀ gùn owó 70 owó 80 owó 90 alábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní àmàrù ummati bẹ́ẹ̀nà 70 bẹ́ẹ̀nà 60 wa 70 ó ní ọjọ́ orí àwọn ummah tọ́lọ̀wọ̀n sí wọ́n mọ̀ bẹ́lá ní 60 to 70 aqalluhum máa ya bụ sàmàní ó ní díẹ̀ nínú wọn ni ó pé étì díẹ̀ nínú wọn ni ó pé étì ọlọ́run sọ fún ọdún ni wà máa ọlọ́run wà máa yóò àmà omi muhammad ọlọ́run ní ẹnìkan ẹ̀mí rẹ̀ olóògùn ẹ́ kó gùn sáfíntẹ́mí ogun á bàbá yìí ẹ̀mí rẹ̀ gùn dáadáa bàbá yìí ẹ̀mí rẹ̀ gùn dáadáa bàbá yìí ẹ̀mí rẹ̀ gùn dáadáa ẹ̀mí ẹnìkan olóògùn ẹ̀ẹ̀sì lẹ́lòmíì náà nìyí kẹ́mi rẹ̀ tó kéré ogójì ọjọ́ lọ ọdún ó ti lọ ọgbọ̀n ọjọ́ ó ti lọ ọgbọ̀n ọdún ó ti lọ ọlọ́ni ẹ̀ lè kan nínú méjèèjì ìlàbí ìlmìhì àtẹ́ntẹ́mì rẹ̀ kú àtẹ́ntẹ́mì rẹ̀ kéré méjèèjì ń bẹ nínú mọ̀ wọn jẹ̀mọ́ àpèkọ́lọ̀ ohun tó kọ mọ́níkálùkù láàlò àmọ́ àwọn kẹ́kẹ́ ń bẹ táà bá ń ṣe ọlọ́run tí wọ́n lọ́rọ̀ ẹ̀mí ṣùgbọ́lọ̀ lónìí ní táwọn mọ̀lẹ́kà mọ̀ nípa ọjọ́ orí wa ọlọ́run mọ̀ jù bẹ́ẹ̀ lọ mọ̀lẹ́kà mi mọ̀ pé eléyìí o gbà tó bí ọlọ́run pé ìwọ ọlọ́run dákun ọdún wo ni ọlọ́run ní kọ fún fi yẹ ti fún ṣùgbọ́n ní ẹni yìí ó ń ṣọdún pọ̀ mọ̀lẹ́kà wà nímọ̀ ọlọ́run ó ti fi fọ́ọ̀tì fún fọ́ọ̀tì yóò bá di 80 àmọ́ wá jẹ́ mọ̀ fún mọ̀lẹ́kà pé ìwọ ọlọ́run tó bó ní nǹkan fọ́ọ̀tì ni bẹ́ẹ̀ ni mo ní nǹkan fọ́ọ̀tì ni ìmọ̀ ọlọ́run ìmọ̀ owó ọlọ́run náà ni ṣùgbọ́n látara ìṣẹ́ pípọ̀ ọlọ́run ẹlogéètì ẹ̀mí rẹ̀ rẹ̀ pé eléyìí jẹ́ nínú àwọn ọ̀sẹ̀ká gbọ́dọ̀ ní àkókò dùn lé Muhammad sallallahu alaihi wa sallam onímọ̀ sárahu àyìnbó sàtò àléyìn rìskúhù ó lẹ́nikẹ́ni tó bá ń fẹ́ kọ́lọ̀un kó dẹlẹ̀ kó tẹlẹ̀ kó níyì kó lókìkí kó kólé àwọn yóò sọ òfin akọrin yìí àbẹ́nikẹ́ni tó bá ń fẹ́ fóhun ọlọ́wọ́ ọba fóhun dèlé e, kó lọ́ra ẹ̀mí rẹ̀ láyé kó lọ́ra irúpa rẹ̀ láyé kó lọ́ra ìṣẹ̀mí ẹ̀ láyé ìrí pé kó pẹ́ láyé amẹ́bìnrin falẹ̀ yẹ́sì rọ́ṣùmá kó tàn kó mọ̀ sí ẹbí pọ̀ ẹlòmíì ẹbí ló sá fún lóṣèlú ṣe oògùn àìkú ẹ̀gbẹ́miyé ẹlòmí ìta fún ẹbí ó wá lọ ṣe oògùn àìkú kò mọ̀ yí pé kóhùn ṣe ẹbí pọ̀ òun gẹ́gẹ́ ní oògùn àìkú òun ní mẹ́lẹ́kẹ́ mẹ́rin ọgbùn jẹ̀mọ́ ẹ̀dẹ́kùn ẹ̀dẹ́ka mọ́ra sí dáadáa ẹ̀dẹ́ka sọ ẹbí wa pọ̀ tọ́ bẹ́bí wá bá jẹ́ kéfèé rí ẹ ábà wọn lò gẹ́gẹ́ bí ẹbí náà ni ìtọ́ ìsìláàmù láàrin fún wọn ẹbí wá jẹ́ kéfèé rí ìyẹn ọ̀sẹ̀ kankan tí ó bá ti gbógun tẹ̀sí wa tí ó bá ti gbógun tẹ̀sí ọlọ́run ọlọ́nìláyà ni hákùnmúlọ́hù ánìlẹ̀dínà lẹ́rù ìkọ́tù lókún fi dín wọ̀lẹ́mù ìkùrìdíkùn àmìlìyàrìkùn àǹsàbàrúhùn tọ́tọ́kùtù ìlẹ́hìn ọlọ́run ló kọ̀ fún yín o kẹ́ má ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí yín tí wọ́n ṣe mùsùlùmí tí wọ́n jẹ́ kìrìsìtẹ́nì tí wọ́n jẹ́ ẹ ṣe dáadáa sí wọn ẹ bá wọn lò dáadáa ní òǹdí wọn ìjẹ́ mọ̀lẹ́bí bẹ́ẹ̀ni ìwọ̀ súnà láàrin fún oníbíríà ìwọ̀ ìsìláàmù láàrin fún kèfèrí àmọ́tàwà tó rí pẹ́ẹ̀ni yóò jẹ́ kèfèrí àwọn aníbà lò rárá o eléyìí tún nínú ìsìláàmù tó sì jẹ́ mọ̀lẹ́bí wa bàbá rẹ̀ lè jẹ́ kèfèrí yá lè jẹ́ kèfèrí á bá wọn lò gẹ́gẹ́ bí bàbá sọmọ àmọ́ ìwọ̀ ìsìláàmù láàrin fún wọn wọ́n ní àsìkò ti tó ààrẹ láǹfààní láti lè tẹ̀síwájú mọ́ ẹ̀rí àmọ́jàmọ́ ìṣọ́ ẹbí pọ̀ iṣẹ́ olóore tó tóbi ní a máa fa sábà bí tọ́lọ̀ kó dáríjì ni tíyàn bá dẹ́ṣẹ̀ ẹ gbogbo ẹ̀ náà kọ́ ni asafullah asafullah asafullah afimọ́ ń tọrọ dáríjì lọ́dọ̀ ọlọ́run ní nípa táàmà tó fi ń àti sòdípọ̀ arákùnrin kan ó fẹ́ni sọ́mọ́dún ọ̀rọ̀ Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu ó lóun fẹ́fẹ́ obìnrin ẹ̀wà gbà fún arákùnrin wa gbọ́ wípé ẹlòmíì náà kọnu sí ó sì mẹ́ni yẹn ẹni ẹ̀wà gbà fún inú wa bí arákùnrin yẹn ó sì lọ pa tibí látara ooru ó pa tẹ́nìkan mọ̀ ó wà lọ bá Abdullahi ibn Abbas radiyallahu ta'ala anhu pé nǹkan báyìí báyìí báyìí lòun ṣe kí òun banújẹ́ òun banajẹ́ òun bọkànjẹ́ òun ṣe tí ó dá Abdullahi ibn Abbas ni ṣé yà rẹ̀ ń bẹ láyé ó ní bẹ́ẹ̀ ó ní dírọ̀ hàn lọ́mọ ṣe dáadáa sí yà rẹ̀ ìrẹ̀ pé tá ṣe dáadáa sí mọ̀lẹ́bí wa sábà bí tọ́lọ́n fi máa dárí jù ní ni sábà bí tọ́lọ́n fi máa kẹ́ ni arákùnrin bá wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹni asabtu zamban aziman ó lóun dẹ́ṣẹ̀ tó pọ̀ ẹ̀ṣẹ̀ tóbi lọ́rùn òun fàhálẹ́ mi tó bá ó ní ìdẹ́lọ́ lè darí tòun bí kan alábi sallallahu alaihi wasallam ni halaka min um ǹdẹ́yà rẹ̀ ń ni ó náà ó ní bẹ́ẹ̀ ni òun ní anábì sallallahu alaihi wasallam ní fàbí rọ̀ ha lọ́mọ sí dáadáa sí kò ká sí dáadáa lára tó lọ́n ti máa pa ẹ̀ṣẹ̀ rẹ́ fún ni òun náà ni jama torí àsìkò wọ́n ní àsìkò tuntun abẹ́lẹ́ ọba Allah subhanahu wa ta'ala kó ṣàlékún àgbọ́yé fún wa kọ́lọ́n kí ó rọ kan wa àti àfi sọ ẹbí pọ̀ kọ́lọ́n fún wa àríṣìkí tá a sọ ẹbí pọ̀ òye ìmọ̀ tá sọ ẹbí pọ̀ abẹ́lẹ́ ọ̀pọ̀lọpọ̀ mọ́ fi wọ́n wa èdè ayédè ìtọ́nà kó mọ̀ fi sí àárín mọ̀lẹ́bí wa ó ṣe é ṣe kó dá pé nínú mọ̀lẹ́bí rẹ̀ ní ìtúwọ̀ náà mọ̀ dá láàrin wọn àtàbúrò rẹ̀ àbí wọn àtẹ̀gbọ́n rẹ̀ àbí láàrin bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àbí ìwọ ló fẹ́ ṣe sábà bí èdè ayédè òbí méjèèjì eléyìí náà jẹ́ wà sí fún wa ká délé ká ṣe àtúnṣe torí ni la mọ̀ àmọ̀lá ká gbìyànjú bẹ́bí wo sopọ̀ látara wa ìtàǹtẹ̀ ìsúnlẹ̀ náà nù ká tún ẹbí pọ̀ لا رسول الله هدوى محمد صلى الله عليه وسلم أولاني وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه وسلم والسلام عليكم ورحمة الله وعليكم السلام ورحمة الله وبركاته